الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمه أطلق ولا ترى سيدكم وساج ونبي محمد صلى الله عليه وسلم يمكن أن وأبا وأبا وأنت بداية دليل على نبي òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa lọ́mọ́sàbà ṣe dáadáa fún wọn àwọn tó ń bẹ láyé lọ́mọ fi ayé dààmú wọn wọ́n sì wọ́n lé fi síná fún wa wọ́n sáà náà fi síná fún àwọn náà yẹ́n àwọn sí yàrá àwọn rahim àwọn tó ti kọjá síwájú ọlọ́run ní mùsùlùmí mùsùlùmá àbẹ̀rẹ̀ ọlọ́run sábà foríṣi wọn sábà fẹ́ wọn yẹ́n àwọn sí yàrá àwọn rahim abẹ́lẹ́wọ̀n fẹ́ nìkọ̀ọ̀kan wa náà ọlọ́run kó jẹ́ kí ju ta ikú wa náà kó rọrùn gírámà ti yára hamra hìn ọlọ́run kó má jẹ́ kí ayé ni wá lára ọlọ́run jẹ́ kí àlùjànnà rẹ̀ dákùnjọ járe má jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ o gírámà ti yára hamra hìn. àti gbogbo wa pé a kú ìmúra Ramadan wẹ́rẹ́wẹ́rẹ́ abẹ́lọ́run ọlọ́run kó kàwá sí ẹni tí Ramadan ó bà láyé o.

suratul Kahf òun náà rárá fẹ́ kà lónìí. Áyà kan yìí a ní àbá ní àkà lọ́sẹ̀ tó lọ. A máa rí wípé áyà kan òun ló fi jẹ́ áyà kan ṣoṣo. Ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ó pọ̀ púpọ̀ dípò pé ká máa fi dín bíi ọdún mẹ́tàlá ká máa fi sọ alimọ́lẹ̀ sọ tán. Torípa ànábi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ táyà kan yìí ń sọ torí rẹ̀ ànábi fi fi ọdún mẹ́tàlá jíṣẹ́ ní ìdùmọ́ka. Lórí ọ̀rọ̀ yìí, òun náà ní kíni, òun náà ní àṣírík ẹ̀bọ. Òsín tá ànábi ṣe ní mọ́ta tójú ọ̀rọ̀ yìí pé ẹ má ṣẹ̀bọ mọ́ ẹgbàá pọ̀ kan tuntun lọ́lọ́run lọ. torí ayé àyàtòrí ọ̀rọ̀ ẹbọ náà lànà yìí fi lò orí orí ànábì wà láàrin gbogbo ọdún mẹ́tì ọdún mẹ́tàlá olùbọ̀ta. tòlá náà wá wò pé bí tí kó rí fọ́rọ̀ ti sọ yìí náà a sọ níwọ̀nba àwọn aramọ́là yìí níwọ̀nba náà nínú tí àwọn afáà fi ṣàlàyé rẹ̀ wá wa mọ̀ pé léwu púpọ̀ pàápàá gangan. tábà ń sọ̀rọ̀ nípa ẹbọ ká má rò wípé àwọn tí wọ́n forí balẹ̀ fóòsà nìkan ni wọ́n ń ṣẹbọ o. tí wọn ò ti hàn pọ́ńdélé àwọn pàpẹ́lẹ́bọ làwọn. ẹni ọlọ́wọ́ fẹ́ sànú nu wọn náà kó tó kú èyí padà yọ pàṣẹ. ṣùgbọ́n àwọn tá a láǹṣẹ́ Islam àwọn ni káwa náà sọ́ra níbi táwa náà ti tún ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tá mọ̀. ọ̀rọ̀ ẹbọ wá ní tọ́bẹ̀ tí wọnú sẹ́ni pẹ́rẹ́rà yìí tí ọba ògbó sẹ́yìn kù jẹ́ ni. àtọ́fà wa ń tó ní inú àyà kan tó ṣe pé àyà ni mùsùlùmí tó bá tí bá máa ń gbọ́ wà sí tó bá ti gbọ́ ka àyà rẹ̀ kẹ́rù ọba. ọmọlẹ́kẹ́ tèmi tọmọ ka kùránì débi àyà rẹ̀ kẹ́rù ọba. tọ́lọ́ fi dájú eléyìí kọ́ ànábì pé àwòbí láì nínú ṣètọ́ ní rọ́ṣì làyìn àṣírọ́kà láyé habatọ́ ní amẹ́lì wọ́n ta kó nà nà nínú lọ́kọ́sìrì abẹ́rẹ́ nǹkan. ọ̀rọ̀ ni làyìn àṣírọ́kà ìrẹ́ ànábì tí mo ti fẹ́ràn rẹ tó tí mo ṣe ọ́ ní ọ̀gá gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n ló dé bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀nà ọ̀gá gbogbo wọn. làyìn àṣírọ́kà tọ́ọ̀bẹ lè mú orogún pẹ̀lú ìrẹ́rọ̀n tọ́ọ̀bẹ ti lè ṣe mistake tẹ́ bọ́ bá ti wà ní ẹ̀rú ẹ̀ láì àbàtọ́ ní àmẹ́lẹ̀ gbogbo ṣẹ́ dáadáa tó níwájú èmi ọlọ́run bó ti tó yẹn gbogbo ọba jù. <laughs> ànábì ni o tọ́ọ̀bẹ ṣẹ́bọ́ gbogbo ṣẹ́ rẹ tó níwájú ọlọ́run tó ń rò pé obi ọba jẹ ni kọ́dà nínú ẹni ẹni ẹni tí ò ní báǹkì ẹ̀kọ́ wájú òun ọlọ́run lọ́wà lóògbé tó dájú ẹ̀kọ́ ànágbà wọn tí wọ́n á lókù. ẹ̀rí ìwà máa ń sọ̀rọ̀ kan yẹn láti láti máa ń sọ̀rọ̀ ìsìnkú mo sára ti pé wọn lẹ́ni tó wá fẹ́ ṣe kinní kan igbá ìyá rẹ̀ ní ọkọ̀ dànù ẹni tó dájú ìyá rẹ̀ ní ìgbé ń yòókù bá ẹlẹ́nìkan ọba síbi ìyá ọ dànù ẹnìkan ẹ̀yìn yòókù wa ní kò débi tèmi ọ̀ torí ìdí eléyìí tọ́lọ́ bá fi dájú ọ̀rọ̀ pa ànábì bá ń nì à èmi àti ẹ ọ yẹ ká máa béèrè gbogbo báyìí pé dákun sẹ́mi náà ti máa ń tí ì ṣe iṣẹ́ ọ̀jọ́ ẹbọ ká jẹ́nà sí ti ń jẹ ẹbọ gidigidi kákọ́ wá gbọ́ sùmáyà ni ká sì gbọ́tẹ̀ sí àwọn àfáà lórí ẹ̀ ká wá wo ohun tí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà sọ pàápàá jùlọ bàbá wa ṣe ìlàlámà rọ̀yìsùn ìlàmà sí àdàlẹ́ شيخ صالح الفوزان حفظه الله وأحسن الله عاقبته ọlọ́run bá wa sàlékún àánú bàbá náà bàbá tó ní tíra tí mo mú lọ́wọ́ bàbá náà sì ń bẹ̀ láyé àwọn olórí gbogbo àwọn àfáà láyé lẹ́nu àwọn olórí gbogbo àwọn àfáà láyé lẹ́nu yálà ẹni tó tẹ́ lọ́rùn o ẹni tí ò tẹ́ lọ́rùn o àwọn ọlọ́run kù bẹ́ẹ̀ lásìkò tá a wáyé abẹ́lẹ́ òǹkọ́lọ́ǹkọ́ mú sọ wà sàlékún dáadáa wọn àwọn náà ní ṣe sọ́ọ̀lì ọ̀gán hábìlì ọ̀lọ́ wà áfààní lọ́wọ́ àtìbátà kọ́lọ̀ bá wa sí ìsìn kọ́lọ̀ bá wa sọ̀rọ̀ ó sì jẹ́ ká ní àtìbọ̀tán dáadáa. ọlọ́run bá àdékọ́ lá ń sọ fún wa wípé auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. قل إنما أنا بشر مثلكم يوحى إلي قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل أملا صالحا فليعمل أملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ṣùgbọ́n náà lọ òun náà láyà tó parí sóràtò lè ọlọ́run bá àlejò ọlá ń sọ fún wa yìí pé kúl ìrà nẹ́bì sọ fún wọn <laughs> sọ fún wọn ẹ̀wọ̀ bọ́lá ti di ọ̀rọ̀ wo ìdí bá bọ̀ látàárọ̀ tó ní àkọ́ ní sọ tó kò ní ká nẹ́bì ọ̀sẹ̀ ni ṣùgbọ́n tẹ́lẹ̀mà kún níbi lùpẹ̀ndì wàlẹ̀ ìmátì àlẹ́gbẹ́ lè máa yá sí bàdà láti lè pé kí wọ́n tají kémi náà tají ká sì lè mọ pàtàkì ọ̀rọ̀ tó fẹ́ sọ lẹ́yìn ẹ̀ ká lè mọ̀ pọ́rọ̀ náà pàtàkì kọ́ọ̀lì ìlà nẹ́bí sọ fún wọn kò yé wọn tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ ọ́n. Bí wọ́n mọ̀ yìí pé innama ana basharun mithlukum. Ọlọ́run ọ̀sán màláìkà kalẹ̀ kọ́ máa jíṣẹ́ fún yín ìsìn wá jẹ́ òjíṣẹ́ kọ̀sìnì náà di bàbàrà kan níwájú yín gẹ́gẹ́ bó ti dàrú mọ́ àwọn kan lọ́wọ́ tánàbí ìsàdọ̀ ọlọ́run mọ́ wọn lọ́wọ́ ló bá lẹ́nu máa gbọ́ lẹ́nu máa wọ́n in the name of Jesus. àwọn mùsùlùmí kan tẹ́sí ìlú ọ̀gbọ̀n sọ pé in the name of Prophet Muhammad hmm. in the name of Allah wahada Okay ní mùsùlùmí ti gbọdọ̀ sọ nìyẹn tọba nílé sọ pé ń di prophet Muhammad ó ti ń sàn níbi ìdíyẹ ọlọ́run nìyẹn bọ̀tù lọ́dọ̀ tí wọn àwọn ọ̀ká sì kankan lọ́ba àwọn yẹ kó ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ tẹ̀sílẹ̀ tòlì ìláyé àlùkùnú òun ni ìsọlọ́run di mẹ́ta nu wọn lè fi yàtọ̀ sáwọn ahàn àwọn tí wọ́n ní sàgó náà ń kọ́ àwọn tí wọ́n lọ ya náà àdánlọ́run nílà náà lè fi tọ́lọ́run sí kí tó wá ló kò sí yàtọ̀ kankan bẹ̀ náà. gbogbo jẹ́ sí pé mùsùlùmí tó bá ronú ẹ gbọ́dọ̀ mọ̀ kójú ọ̀nà ló ń wà o ẹ gbọ́dọ̀ mọ̀ kójú ọ̀nà ló ń wà o. nípa àwọn náà tí wọ́n bá lọ tó bá béèrè béèrè lọ́wọ́ àti ẹtú ògùn ọ̀rọ̀ mi tó nù bímọ ni ọlọ́run bímọ ọlọ́run bímọ. tọ́wá rí ká má máa mẹ́nu lọ́bẹ̀ yẹn púpọ̀ torí pé tá a bá ń sọ ń gbà mí máa dàbí ìgbà tá a fẹ́ yá èèyàn tọ́sí ẹ̀sìn wọn èèyàn tọ́sí ẹ̀sìn wọn ṣùgbọ́n ká lè mọ̀ yìí tó mùsùlùmí wọ́ọ̀ gbọ́dọ̀ dà o bá a fún wa nìyẹn wọn náà gbọ́dọ̀ fẹ́ràn ẹnìkan tó bẹ́ẹ̀ gẹ́ ọwọ́ àti síkù ọlọ́run a gbọ́dọ̀ fẹ́ràn nẹ́bì yìí táwọn kan náà abúlé bíbí àmọ́ ń fẹ́ sọ ní ìwọlá òun ẹ̀yìn fún ẹ̀fẹ́ fẹ́ràn nẹ́bì à sẹ́ni kan tó fẹ́ràn nẹ́bì tó wa ẹjọ́ àti fẹ́ràn nẹ́bì ọ̀nùkọ ẹ̀sìn yọ ẹ̀sìn yọ pé kò sí ẹ̀lẹ́sìn ní káwọn gbọ́ ẹ̀sìn kò lẹ́sìn rárá ni ẹjọ́ àti fẹ́ràn nẹ́bì torí kò bọ̀dọ̀ lẹ́sìn náà tó gbọ́dọ̀ tó ní fẹ́ràn nẹ́bì ṣùgbọ́n torí ìbàjẹ́ kan táwọn afẹ́ ṣe lábẹ́ rẹ̀ tó tún lò ní ṣe òwò fún wa sọ pé wọn fẹ́ràn ànẹ́bí nìjú wọn ṣe. ànẹ́bí ní ká ṣe nǹkan báyìí àwa ń ṣe ànẹ́bí ní ẹ má ṣe nǹkan báyìí á ṣe ẹ wá lè fẹ́ ká wá lè fẹ́ràn yàn ẹni fẹ́ràn yàn ní gbọ́dọ̀ sí ni lẹ́nu ẹgbẹ́lẹ́gbẹ́já ọ fẹ́ràn ni ó sì máa gbọ́dọ̀ sí lẹ́nu èmi náà fẹ́ràn ẹ̀ tó máa gbọ́dọ̀ sí láyé lẹ́nu ìtumọ̀ fún yàn fẹ́ràn ẹ̀ nìyẹn o àgbà àwọn ọmọ yìí fẹ́ràn bàbá rẹ̀ ọba fẹ́ràn bàbá rẹ̀ ọ gbọ́dọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu tí bàbá rẹ̀ bá ní eléyìí lọ dáa kó sí àwọn gbọ̀n tó àwọn fẹ́ràn bàbá mi ìgbẹ́jọ́ bá mi bínú sí mi o nítorí àti mi ò sí ó sì rẹ̀ ni. gbogbo ọmọ tí ọba ti tẹ̀lé àṣẹ bàbá ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé kò fẹ́ràn bàbá wọn ó kórìíra bàbá wọn ìtumọ̀ rẹ̀ torí pé bàbá tó fẹ́ràn ọmọ àná náà ṣe kíni òun náà tọ́jú ọmọ òun bóun náà bá ṣe lágbára ma yóò ṣe ní tọ́ bá fẹ́ràn o bẹ́ẹ̀ náà ni ẹni bá fẹ́ràn ànẹ́bí náà òun náà ṣe ń ká ànẹ́bí bá ní àṣẹ yìí. tètè pé ẹyà ẹ̀rọ bí ànẹ́bí bí àwọn aráàlú kan ẹ̀yà kásẹ̀ kókè káwọ́ kókè. kàfé sálọ́lá lé ọ̀sálà. ẹ̀ka rẹ̀ fẹ́ fún mú ọwọ́ nǹkan fúláì. sálọ́lá rẹ̀ nípa ìlú àti jẹni. kàdọ́pọlọ láàmú ọpọlọ fèrè. ìtàn ànẹ́bí tó ju gbogbo ẹ̀ lọ òun ni ìtàn ànẹ́bí ni a máa ṣe dà gba anabi ní ama ṣe dà tọ èmi débi yẹ ìwọ lọ fẹ́ràn anabi jù wọ́n sì dákọ̀ anabi lẹ́gbẹ̀ẹ́ rẹ sallallahu alaihi wasallam kò fi ti kàrámọ̀ bọ̀ kò fi ti kárí mi sí kò tó ń ti tẹ̀ ń tẹ́ àárẹ̀ ń ṣe. ọlọ́ba àti ẹ̀rọ afọ́kan náà wà fáwa wọ́n kọ́ ọlẹ́ wọn káàsì ń jẹ́ kan Dr. Sirajudeen Bilal Asra ọlọ́ba àti ẹ̀rọ fún wọn wọn láwọn tí wọn ní mọ́sálásí kan jọ kan wọ́n ṣe wútúbà lọ́wọ́ níjọ́ jimá ni ìmáàmù wa dákọ̀ ànábì àwọn ará ṣe jẹ́jẹ́ torí pé inú wútúbà àìsí sallallahu alaihi wa sókè àìsí sókè tí wọ́n bá ṣe wútúbà lọ́wọ́ àwọn kan láti sọ̀rọ̀ lọ́wọ́ àwọn láti jẹ́jẹ́ ẹ̀ńtọ́ àlejò àwọn sallallahu alaihi wa àwọn àwọn dáadáa àwọn dáadáa ìmọ̀ràn tó ń bá ọ̀rọ̀ lọ́wọ́ òkúta pa nẹ́bí ọkọ̀ fáwọn ẹgbẹ̀rú káàkiri sí àwọn àwọn àti torí ẹ náà torí táwọn òṣìṣẹ́ sọ́nà máa ayé ẹ̀fẹ́ náà sókè ó sì ń fáwọn ẹgbẹ̀ ah! àtùhárẹ̀ àwọn ará ṣubú <laughs> ìwé rẹ̀ ọmọ dìde jì mọ́sálásí àwọn ará ṣubú lẹ́gbẹ̀rẹ̀ pé ah! àìmọ̀kẹ́ ọmọ dàmú agbárí àwọn èèyàn o torí táwọn òṣìṣẹ́ sọ́nà máa ayé ẹ̀fẹ́ náà sókè ó sì ráwọn gẹ́gẹ́ bí pọ́tà nẹ́bí làwọn kò ọba amúnúẹ̀sìn òun ní sọ ìtí ọba amúnúẹ̀sìn títí tún bá wọn táwọn sọ ìtọ́ba àmú tún bá wọn jà nígbà pé ntọ́pọ̀lọpọ̀ ntọ́ àbá àti nǹkan yìí nínú wọn náà tó sára ìfún wọn náà nù torí ìdí eléyìí jàmá mùsùlùmí ọlọ́wọ́n bá àlejò ọlá ń sọ fún wa níbẹ̀rẹ̀ ayà yìí wípé ní kó ìdánilẹ́bì sọ fún wọn wípé innama ana basharun mislukum abarabi ti ilé mi náà o abarabi ti òun lèmi náà ọlọ́ọ̀bá àdékọ́ lámàmà mú mi jáde látara yín náà ni ẹ̀rí àwọn ọ̀rọ̀ kan ń bọ̀ lórí àlàyé yín náà tó ṣe ikọ́ ọlọ́ọ̀bá àdékọ́ láti bẹ̀rẹ̀ áyà yìí báyìí torí pé tá rántí nítòpinlẹ̀ súrà yìí òun náà ló tún fẹ́ bá wa fi yọrí ẹ̀ kí ló pinlẹ̀ rẹ̀ òun làwọn kùrẹ́ì àwọn ẹlẹ́bọ ìlú mẹ́ta káànẹ́bí ń jíṣẹ́ fún pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ò pé méjì kò pé mẹ́ta gbèlè three hundred and sixty five òsàtẹ́yìn ní tẹ̀síò lọ́lọ́run. ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì ọ̀kan náà ni wọ́n wòye pé kí làwọn ẹlẹ́bí káànẹ́bí lákẹ́. wọ́n wá gba ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn àáfàá yẹ̀wúdí tó dá wọn lójú wípé hẹ̀hẹ́n kò sí táwọn béèrè lọ́wọ́ àáfàá yìí tí ò ní mà. àáfàá yìí lọ́wọ́ sọ fún wọn pé àwọn béèrè mẹ́ta kan bẹ wọn à ní béèrè lọ́wọ́ ẹnìkan kẹ́nìyàn ó mọ̀ àfikọ́jà níbi ọlọ́run. ẹ̀ẹ́mẹ́tì wọ́n ti nígbà náà nípa ànábìyẹsà ànábìyẹ ọlọ́run tó ń parọ́ báwọn ni. arákùnrin wa sọ fún ọkàn béèrè béèrè mẹ́ta béèrè mẹ́tẹ̀ẹ̀ta náà méjì wọ́n ti dáhùn rẹ̀ nínú súra yìí ìka yòókù náà súra mi wọ́n ti dáhùn rẹ̀. ìwà àbẹ̀rẹ̀ wọn wọ́n ti wá dáhùn rẹ̀ ta èsì lórí ẹ̀ ìyẹn làwọn ìlú abẹ́ clear fún wọn eléyìí tá a sọ yìí náà kò túmọ̀ sí kẹwàá sọ níbi ẹni ọkọ̀ sórí òsì kẹsọ níbi ọlọ́run o nínú tá a bẹ́tà láì fún wọn nìyẹn. pé ìnàmá anábàṣàrò ní dùkún ẹ lọ mọ̀ yí pé abara ti yín lèmi náà yóò ha ilá yìí. etí mo kàn fi yàtọ̀ sí yín ni wípé wọ́n ń sọ rẹfẹ nísàn kalẹ̀ fẹ́mi ìbéèrè tẹ wá bí ní tí mo sọ fún yín ẹ má rò wípé ndí ẹlẹmọlẹ báyìí ẹ má rò pé mo ní ma kọ̀kọ̀ kankan mi ò ní ma kọ̀kọ̀ kankan o ìjọba àti lọ́la tó wà béèrè lọ́wọ́ mi kó tó ẹ dákun ẹ yà bá iṣẹ́ wo gan ni mo lè ṣe tí mo lè fi lówó lọ́wọ́ ìjà pé gbogbo àwọn ọ̀dẹ́ ẹ̀rọ béèrè lọ́wọ́ àbá wa lọ́jọ́ sẹ́wò wa lọ́jọ́ sẹ́wò ẹ dákun ìrìnàjò tá a fẹ́ lọ yìí bóun ni ó ṣe rí sábà ní wọn àkókò dáa àwọn àdókò kọ́ bá dáa tẹ̀bá àyẹ̀wò ẹ̀rọ àdébá kò sí àtọ́nú ọ̀tọ́ yìí tẹ ìyìpẹ̀ náà tẹni tí ń tẹfá ìkankan náà ní ẹni tí ń tẹ ìyìpẹ̀ pẹ̀lú ẹni tí ń tẹfá ìkankan náà ní kódà àbá àti wo tẹ̀síwá ìkankan náà nìyẹn gbogbo ń tó kó lè máa wù kó bá ti ń lè sọ kọ̀kọ̀ fáwọn èèyàn ìkankan náà nìyẹn o ìkankan náà nìyẹn. akálá wọ́n lè wá bọ̀rọ̀ lọ àfà káàbọ̀ sí mú mọ̀ràn wá látara pé àwọn nǹkan tí wọ́n ti ṣe ní báyìí ọlọ́run ti àlè sọ oṣù mọ́lọ̀ ní máa ṣe kíni o ọlọ́run lọ máa bí ti rí lódodo àmọ́ ìmọ̀ràn táwa lè mú wá pẹ̀lú ẹ̀sìpírẹ́ǹsì tá a ní òṣèlú rẹ̀ ojú yìí ń lọ. wọ́n lè bọ̀rọ̀ lọ yẹn pé dákun nǹkan báyìí mo fẹ́ ṣe kí lẹ rí sí àbọ̀sán ẹ fẹ́ dáwọ́ lé bísínẹ́sì kan hmm, ẹ fẹ́ dáwọ́ lé bísínẹ́sì kan bọ́ọ̀lù ìgbà bísínẹ́sì kan lẹ́fẹ́ dáwọ́ lé lórí tó ti wò àbí àwọn àlùjọ náà ti sọ bọ́ lójú ọ̀rọ̀ tó ń bọ̀ wá. ìwà ńlá ẹni tó súnmọ́ ni kọ́lá lè jẹ̀nu ti ń lò tí ó ti sọ ń tà ẹnìyẹn bá bọ̀ ti sọ fún un. àyíǹdà tó ọkọ wọlé tó ní ẹ ò tí ì sọ̀rọ̀ sí ọ̀dọ́ wa ní ah, ẹ pàdé ya báyìí lójú ọ̀nà ọwọ́ ọdún aṣọ báyìí ah, bẹ́ẹ̀ ni ìgbà tẹ kí àwọn kọ̀ọ̀dá yín lóhùn dáadáa bẹ́ẹ̀ ah, ẹ wà bẹ́ẹ̀ ni àbá àlìjẹnu rẹ ti lọ́sọ̀ rẹ lójú ọ̀nà rẹ ti lọ́sọ̀ rẹ tó tó kọ́ ti jọ àṣọ kọ́ àpàrà parọ́ fún ọ àlìjẹnu ti kọ́kọ́ fún ọ ní àwọn tó sì kì sẹ́nà tó náà kọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ tí àwọn yẹn jẹ mẹ́lẹ́nu. torí ìdí eléyìí anábì wa ń kílẹ̀ ara rẹ̀ fún wọn èyí tí ẹ ti wá sọ ní dọ́lọ́hún ẹ má sọ ní dọ́lọ́hún yóò jẹ́ nǹkan kan ana basharun mithlukum. ìyẹn làbá wa Ibn Kathir ni wọ́n sọ fún wa bí pé ọlọ́run àlejò ọlá ó ń sọ báwọn mùsùlùmí kùn ó ní dáa nẹ́bì. قل هؤلاء المشركين المكذبين برسالتك إليه sọ fáwọn ẹlẹ́bọ tí wọ́n ń pè ọ́ nírọ́ sọ fún wọn pé innama ana basharun mithlukum èèyàn bíi ti yín lèmi náà ṣe abara lèmi náà tọ́wọ́ rí bẹ́ẹ̀ famanza ana àní káàdì bọ́ọ̀nù ẹni tó wá pè mí lókùrọ́ nínú yín fàlìyàtì bìmítìlì náà bí túbì í kó nù mọ sọ ó múru tí ọlọ́run gbé fún mi yìí kó múru ẹ̀ wá. fàìnílà álámù lìgọ́yì ẹ wá lọ mọ ní ọmọ kọ̀ọ̀kọ́ ní ọmọ ń tọ́pa náà o ẹ̀rí gan àbọ̀dọ̀ sí ni wọ́n ń kílẹ̀ ọ̀rọ̀ yẹn pé inú ń ní ọ̀rọ̀ táwọn ẹni sọ fún wọn ní ọmọ kọ̀ọ̀kọ́ bí máa àkàbárò tó fún bí í nínú ẹ̀ nípa àwọn nǹkan tí ì ama ka alton nínú kẹtẹ bi ní lóore ní kí sọtì asahabẹlẹ káàd ẹrí nínú àwọn afẹ́ ìdáná béèrè lọ́wọ́ anabi nìyẹn ìtàn asahabẹlẹ káàd táàtì kà kọjá sáájú tá anabi sọ fún wọn anabi ní ẹgbẹ́ ìdọ̀tún wọn kọ̀ọ̀kọ́ kódà wà á bárí dín kọ̀ọ̀nẹ́yìn àti ìró nípa dín kọ̀ọ̀nẹ́yìn eléyìí náà tá a sọ tán mímá wà mọ́tọ́ bí kò bí náà fìlà ámùr nínú tó bá mu nínú àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹ̀kan lọ mọ̀ yí pé ìtọ́jú rírú ẹ̀ sọ ni wípé láòlá máa àtẹ̀lá anilọ́wọ̀ àlẹ́ yìí tí ìbá fẹ́ báyìí pé ọlọ́run ọba àlejò ọlá òun ló bójú mi tó àwọn nǹkan náà o ẹ mọ́ rò ká ìbọyá kí ni o bóyá ọmọ ọmọkọ̀kọ̀ o ní ọmọ ọkọ̀kọ̀ kankan o ní ọ̀sẹ̀ kẹ́lẹ́ èmi náà ọmọ ọkọ̀kọ̀ o èyí ẹbí ti ní lèmi náà o gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́yẹ káwọn àfa ọmọ clear àwọn àfa ẹni rè ṣáájú àwọn sì sọra pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ náà àwọn àfa lẹ́nu ntáwọn tí wọ́n táàbù tóbi lójú àwọn èèyàn òun láwọn wákàtí táwọn yóò bu wa máa bí wàá tóbi àfa yìí ló ṣe nǹkan báyìí báyìí kọ́dà nǹkan tí ò ṣe gan yóò máa attribute má rẹ̀ gbogbo àwọn tí èso òun ló ṣe gbogbo àwọn kan tí ò tiẹ̀ gbọ́dọ̀ ẹ̀ kọjá rárá a sì tó mọ́lẹ̀ pé gbàtà ẹ̀rùgbà àsìkò tiwa gbàtà bẹ̀rẹ̀ nǹkan báyìí gbàtà ṣe nǹkan báyìí gbàtà ṣe gbàtà ṣàwó lórí kẹ́ni táwọn ìyọba àlè máa gbé tóbi náà ni ó sì fẹ́ sófo sẹ́ẹ̀rẹ̀ wájú ọlọ́run torípa níbi tó a ti jẹ́ mọ́lẹ̀ kí á mọ̀ àwọn kan bẹ olówó ni wọ́n láyé tó bá ti jẹ́ mọ́lẹ̀ kí á mọ̀ kọ́dà àwọn náwó sẹ́sìn tó bá ti jẹ́ mọ́lẹ̀ kí á mọ̀ wọ́n déwájú ọlọ́run nìkan máa lọ́nu náà ọlọ́run bá fẹ́ wọn àṣẹ ọlọ́run ọfún mi lẹ́yìn lọ́wọ́ tẹ́ ìfúnkan mo sì ní àwọn fíṣẹ́ tẹ́lẹ̀ ọlọ́run yẹn ṣebí ń tó torí ẹ̀ náà náà nìkan lè tìọ́ ní bàbá olówó ṣebí wọ́n ti tìọ́ bàbá olówó láyé wọ́n sì ti tìọ́ náwó náwó láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti tìọ́ pé ẹsẹ̀ wọn ẹkú náà wà náà àbí òkè ọ́ni wọ́n ti tìọ́ náà wà bọ́lọ́wọ́ ń tọ́ fẹ́ gbà mẹ́ni ọ̀ lẹ́sẹ̀ kẹ́kẹ́ wájú wọn lọ. àáfà náà òun náà bọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní pẹ̀lẹ́ o àáfà wọn náà ọ̀rọ̀ tiẹ̀ náà wọn lọ́nu nánu náà lọ́rọ̀ ìjà sí ọlọ́run sọ wa ń o. gílọ́bà ẹbí torí tó torí ẹ̀kẹ́ láyé kálí máa fẹ́ ṣáàtì náà ni ó sì máa ṣe wá àti torí kálí pọ́nlé gbogbo nǹkan yóò máa ń ṣe orí kọ́ńtà lè kí ọ̀rẹ́ rẹ̀ fẹ́ ṣáàtì wá ń bọ̀ àwọn ṣé ń wá ń bọ̀ àwọn ọmọ máa gbà ń bọ̀ kíní kan ń bọ̀ èmi torí ẹ̀rẹ́ ṣé bí wọ́n ti jẹ́ fún ọ láyé gbogbo àdúgbò wọn máa ń pọ́nlé gbogbo ẹ̀ náà pàtàkì rẹ̀ abẹ́ẹ̀kọ́ ká sọ́ra ká má jẹ́ kí sẹ́yìn wọ́n bàjẹ́ wọn jọ lọ. àbá ìmọ̀mù ahmed bin ambali àbá abdullah kọ́lọ̀ ń kọ́lọ̀ yọ́nu sí wọn kọ́lọ̀ bá wa kẹ́wọ̀n àti gbọ̀n àwọn ọba wọn àyùmọ̀ ṣáájú. wọ́n ní níjẹ́ kan arákùnrin kan o rẹ ìyá ẹ̀ ó ti wá tààmú tààmú lórí ìyá ẹ̀ o ti dààmú ti náwó ó ti ṣe gbogbo ẹ̀ ara ìyá ẹ̀ yá àwọn kan wá ní kó lọ sọ́dọ̀ mọ́ muhammed bin abali ikú mọ́ muhammed bin abali ọba abẹ́lẹ́hùn kọ́lọ́hùn olùbá fún yàrá lálàáfíà ọwọ́ àlọ́ ọ̀dọ̀ àbá muhammed bin abali ká àbá muhammed bin abali kó tọ́lá kù wọ́n dú ìyọ̀dọ̀ wọ́n dú ìyọ̀dọ̀ rẹ̀ fún wọn ni pé tọ́wọ́ bá wọn bẹ lọ́hùn ọlọ́run ó gbàdúrà ní à. èmi ń sẹ́ni tí ṣàdúrà ta àrùn ṣàdúrà ta fún yẹn ṣàdúrà tèmi ṣé mátàdà ìgbà ṣàdúrà mi lè gbà ní àdúrà tèmi kò gbà fún mi gan mo bá wọn bẹ lọ́hùn ah èmi ò lè ṣàdúrà kankan fún ọ yá ìjọba lọ ìjọba lọ ìjọba ìjọba lọ wá àrùn lè wọ ṣàdúrà lọ ah àwọn ọkùnrin yìí bàjẹ́ ọkùnrin yìí wá jáde kó lọ́dọ̀ àwọn Ahmad bin Ambali ìyá kan wá wà lọ́dọ̀ àbá àwọn Ahmad bin Ambali nígbà yẹn mọ́kùnrin wá ti wá jáde tán bí àwọn náà ìyá àwọn wá sáré bá arákùnrin yẹn má dáhùn torí tí àfa Ahmad bin Ambali sọ yẹn yóò ṣàdúrà fún ọ ètò máa lọ ọlọ́run sì gbàdúrà rẹ ọ̀rẹ́ wá yá àfikún lọ́jọ́ à ìyẹn ló wò ní sàdúrà mi ẹni yóò sàdúrà mi máa lọ yóò sí i bá arákùnrin ti lọ tán àfa amadu bin abali bá bẹ̀rẹ̀ òun ọlọ́run máa bí àbùkátà rẹ ìtẹgbà ọlọ́run mọsà bá bí àbùkátà rẹ. àwọn àfa sọ fún wa yìí pé àbá àtọwádọ àbá amadu bin abali ìyá tó ti tọ́jú tó ti ṣàìsàn láì mọ iye ọdún arákùnrin yìí délé ìyá tí ò lè dìde náà lọ pàdé ẹ̀ lójọ́ ìyá tí ò gbádùn ìyá yẹn ló ìjè lọ́pàdé ọmọ rẹ̀ lójú ọ̀nà múra ti ṣe ọ̀tọ̀ ọlọ́run náà ló fún un lálàáfíà òun kọ́ sáré pé gbogbo ara òun kàn ń sà fún bọ́ sípò náà ni. arákùnrin yìí kò lè padà sọ́dọ̀ fún Muhammad bin abali torí pé kíni ẹni tó súnmọ́ wọn ṣàdúrà fún kí lọ́ọ́ lọ sí lọ́dọ̀ rẹ̀ ẹ ẹ rọ́ṣẹ́ àlàyé kí lọ́ọ́ lọ sí lọ́dọ̀ rẹ̀ kò sí ní tó jẹ́ ká bá Ahmad bin Ahmad yóò ṣe bẹ́ẹ̀ torí pé tó bá sọ pé hẹ̀ máa lọ kó ti wá dọ̀wọ́ náà àdúrà rẹ̀ ti gbà. sọ̀rọ̀ pé ṣíṣe ń délé tààrà yáyá ààrẹ ní ọ̀sán àrẹ bàbá mi bàrà sí à àbá ẹsẹ̀ wo kí ọmọ yìí rà lẹ̀ ní gbogbo tí àbá àbá ni ó mú wa ní òkú wa. ìgbà àbá Ahmad bin Ahmad yóò fẹ́ ṣẹlẹ̀ ni ètò àdé tó wà tó bà bà mí sẹ́jẹ́ tí ó ti jẹ́ ìgbà ìkà àrùn tọ́lọ́wọ́ máa bèèrè lọ́wọ́ mi pé kí wọ́n ti wá sí ọ àbí kí tí wọ́n fẹ́ gbà ó ní sẹ́lẹ̀ tòkè sí ìkẹ́kẹ́ wájú ìwọ̀n ọlọ́run bí mo ti kù lọ náà nù ó ti kù dànù náà nìyẹn ṣé bóun sì làwọn àwọn èèyàn tún lórí rédíò tí wọ́n tún mọ ẹ̀mọ wá ṣe testimony lórí ẹ̀ ìwọ́n kí ló fi ọ́ tí nígbà tí kaba yìí fi ọ́ ọ̀rọ̀ ta lọ́wọ́ ọ̀dọ̀ yìí lọ́wọ́ ọ̀dọ̀ yìí ṣé ìwúrẹ́ rí ẹ̀yìn lọ́wọ́ àwọn ẹgbẹ́ e. ìwọ́n kọ́ gbàtọ́ wá sẹ́ apò nígbà dàmúdàmú káàkiri tó bá ti dẹ́rẹ́ rẹ̀ yìí lọ́wọ́ kan ní wọ́n bá six àjà fọ́ọ̀dọ̀ fọ́ọ̀dọ̀ gbogbo ń tàbá ń ṣe ẹja ṣe ń torí tọ́lọ́run ni o ẹja ṣe ń torí tọ́lọ́run ni kí wọ́n mọ̀ ṣe nǹkan torí kọ́ mọ́ àrò ìta ìbẹ́ àwọn olè kí ni kẹ́ lè pọ́n mi lé kẹ́ lè bàbára ní àwọn ẹni rè ṣáájú ìṣẹ̀lẹ̀ o èyí làǹdẹ́bì gbìyànjú àti clear fáwọn èèyàn rẹ̀ jẹ̀mọ́rẹ̀ yìí tó gbà mo ti sọ̀ tán àṣàbìrì káàbì fún yín ẹ̀mọ́rẹ̀ yìí tó gbà mo ti sọ̀ tán dúlùkọ̀rì lẹ́yìn fún yín ọ̀rọ̀ nípa ẹ̀mí tí a béèrè náà ti sọ̀rọ̀ tó tún ma kọ̀ọ̀kọ̀ kan tó wà ní sípò sábà o ẹ wá ẹ wá lọ dá ọlọ́run ọba yín mọ̀ ẹ mọ̀ wípé ẹ ní ọlọ́run ọba míì àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ẹ wù ká. ẹ má sọ mí lọ ọlọ́run ọlọ́run ọba yín ọ̀kan ṣoṣo ní ọmọ kọ̀ọ̀kan ó èèyàn bíi ti yín lèmi náà ó ẹ má gbèmí sípò ọlọ́run. ìjà tí ọlọ́run ọba àlejò ọlá tí ó ní kí ànábì Ìsá kọ́ bá àwọn ará díjà nígbà pé ìdàlẹ tí a mọ ara ẹnu o gbogbo ilé ìlàwọ àyànjú là ń sọ láyé o bí wọn máa ń rò pé àdúgbò ya àkóòdù ẹsìn kankan fẹ àkóòdù ẹnì kankan tí ò jẹ sí wípé àní kájọ wà àlìjẹ́nnà kájọ fi kíni jẹ̀mọ́ kájọ wà àlìjẹ́nnà nínú tí wàá tó máa ń yíjà kọ́ni tọ́nà ọba àlejò ọlá ti ń sọ wípé ìrẹ́ ìrẹ́ ìsá ọlọ́ọ̀bà àlẹ́sọ̀rọ̀ ni a máa sọ fún isa ń jọ́nà yìí pé wáyé lè kọ́ ọ́lẹ́ lọ ya isa bin Maryam àǹtà kólítà lè na ṣe tẹ́kìdù ní wa oníyà ìlà ẹ̀yìn ní ìdú nílá ọlọ́ni a máa sọ fún ànábì isa ń jọ́nà táwọn èèyàn ń pè ní Jésù láyé ọlọ́ni ìbátọ́lá wọn máa sọ fún isa ọmọ Maria náà isa ọmọ Maria àǹtà kólítà lè na tirẹ̀ lọ sọ fáwọn èèyàn láyé wípé ìtẹ́kidú ní wá omi ya ìlà àìní pé ká ẹ mú èmi àtìyá mi ká sọ wá rẹ lọ́hùn pé ń dún ní ńlá yàtọ̀ sọ́nà ọba tó dà yín. kọ́lá sùrẹ̀ hánà anábì èyí sáré òsìtì ọ̀fọ̀ ìjọ náà ní wípé mímọ́ rẹ ọlọ́run tó tó fún rẹ ọlọ́run máa yẹ kó nu lì àkúlá máa lẹ́sà lì í à ọlọ́run tó tó fún rẹ ni ò tó bẹ́ẹ̀ ni ò tó bẹ́ẹ̀ o ni ò sọ bẹ́ẹ̀ o. àlejò ìsani nǹkan tó kọ lítú à tí bá tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ ìrẹ ọlọ́run tí bá sọ bẹ́ẹ̀ pàpàdé àlímtà ó ti ọmọ tẹ́lẹ̀ náà tó àgbẹ̀ bá ni ó ti mọ̀ tẹ́lẹ̀ ẹ̀rọ ìta àti bá sọ bẹ́ẹ̀ ti mọ̀ náà

ebi ni mati bẹlẹ nu rẹ lọhùn innaka anta allamul ghuyub ìrẹ lọhùn ọba ìrẹ lọba tó má kọkọ má qultu lahum illa ma amartani bi èmi ò sọ nǹkan kan fún wa dùntọ́ pa mí kí n sọ lọ àní ibudullaha rabbi wa rabbakum tí mò ń sọ fún wọn ni wípé ká sin ọlọ́run ọba tó dá èmi náà ọba tó dá wọn náà gbogbo wọn tó ń pe Jesus Christ ìtí Jesus yóò sọ fún ọjọ́ ìwé àlèkè àmọ́ lélẹ́yìí ó kùbi tó wà gbéga. òun làwọn tó ń sọ fún ara láyé pé àlọ́mọ̀hún kọ́ dá yíká ni ẹja sùn. àwa ò fi ànábì ànábì ń sọ ọlọ́run tá a sùn fún wa ni bẹ́ẹ̀ náà ni yíká náà. yíká ò fẹ́ fi wo ọ̀rọ̀ lẹ́yìn bá ti wọ́n lẹ́yìn àmọ́ o. òun làwọn tó ń sọ fún wa pé ká látàyé káyọ̀ káyọ̀ jẹ́ ìlàkàyé lọ́dà o kó tó di tìyámà o kó tó di tìyámà àtúnṣe sí o káyọ̀ jẹ́ ẹ̀ka lọ láyé ni o òdodo ọ̀rọ̀ rẹ o torí ìdí eléyìí anabi isa máa sọ fún wọn jọ́nà pé a ní ibùdó wọ àròbí kan wàkùn tó àlẹ́ iṣẹ́ ìdá kódà ẹlẹ́rìí màá jẹ́ lórí jọ́nà o. gbogbo wọn tó péré lọ́mọ ẹ lẹ́yìn Jésù máa dùn tòbí eh, lókùnbà tí mo wà pẹ̀lú wọn kàlámàtà fẹ̀yìntà ní kúńtà ń tarọ kì í bà lẹ́yìn ṣùgbọ́n gbà tó ti gbé mi kúrò láàrin wọn ìrẹ́ ọlọ́wọ́n ọba náà lọ mọ̀ wọ́n ìwọ náà yóò sì mọ̀ fọ́ wọn lórí tí wọ́n bá ń ṣe torípò wà ń ta alákòólì ṣẹ̀yìn eh, ṣẹ̀yìn torípò gbogbo nǹkan tí ń lọ pátá gbogbo ẹ̀ lórí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ pátá òrí kan kù lọ́ọ́ jàmbá eléyìí ni ti ànábì sallallahu alaihi wasallam tọ́lá ní kó wí fáwọn àjọ rẹ̀ yìí pé innama annama ilahukum ilahun wahid ọlọ́wọ́n ọba mi òun náà lọ́lọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo mi ò mọ kọ̀kọ̀ mi ò sì ní ìkankan míì èmi ọlọ́wọ́n ọba mi tèmi ń pè ọlọ́wọ́n ọba yìí náà lèmi ń sọ fún yín. ọba tó ṣe wípé àdìhúnkún ìlà ìbádàtì ọba tèmi ń pé kẹ́yìn náà ọmọ ẹjọ́ sì mú lọ́wọ́ ọba ọ̀kan ṣoṣo ìlà ń wáyì láṣẹ ìkàlà ọba tí ò lórogún ni ọba tí ò lórogún ni òun lèmi ń pè yín sí kékeré máa pè. fàmáǹkà ni yẹ́rì ju likọ́ àrọ́ bí gbogbo ẹni tóun náà bá wá níra sàn pé wọ́n pàdé ọlọ́run ọba náà fàlìyàmẹ́l àmẹ́là sọ̀lìhà ó tọ̀ wọ́n yá ní sẹ́rẹ̀ lọ́wọ́ kó náà máa ti sẹ́rẹ̀ kọ́lá ayọ̀ sírí kí bí ẹ̀yìn bá dákẹ́ rọ́ọ̀tì àhàdá kó tọ̀ wọ́n má jẹ́ kí ẹ bọ kọ́tà papọ̀ mọ́ sẹ́hun kọ́ má mórogún kankan papọ̀ mọ́ ọlọ́run ọba pẹ̀lú tó bá ń ṣe jẹ̀máà ẹ̀wọ̀n tọ́lá ọba àlejò ọlá ń sọ fún wa níbí ká má jẹ nǹkan kan kó dà papọ̀ mọ́ iṣẹ́ tá a bá ń ṣe pẹ̀lú òun ọlọ́run. àbá ìmáàmù Ahmed lónà àbáyé tọ́lá ọba ẹni sí wọn àdéhùn kan wá láti fi àwọn. wọ́n ní àdọ́kànná Muhammad bunu Jafar àdọ́kànná Shuba sanitul ala. يحدث عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم كتب النبي يروي عن ربي عز وجل أرنا أنبينا كنت غارت الرطة داني أنه قال قل يا رب عليك ولا فريق أنا خير شركاء èmi mo lóore jù nínú ẹni téèyàn máa ń ṣe kíni téèyàn máa bá dá nǹkan pọ̀ mo lóore ju gbogbo àwọn tẹ́ọ̀fún mú lórogún lórí ọlọ́run ọba lọ kàmání àmìlà amẹ́láni ẹ̀wù kan mẹ́kàrà nìyẹn sísì gíráàfù kò lé òmùmù nìyẹn ẹni tó bá lọ ṣe iṣẹ́ kan èyíkéyìí iṣẹ́ tó wà wù kó ṣe aṣírọ́kà sí ìgọ̀ èrí ó wá ti iṣẹ́ náà ó fi sọrí nǹkan lé ìyàtọ̀ sẹ́ni ẹ lọ ẹ̀sìn ó ti sọrí nǹkan ní ìyàtọ̀ sẹ́ni ọlọ́ jẹ́mà kí làwọn nǹkan tẹ́yìn tó máa ṣiṣẹ́ tí wọ́n forí ẹ̀ sọ inú ẹ̀ ní kárí ni àgbẹ̀ á ah, ọ̀rọ̀ ṣiṣẹ́ yìí kéèyàn máa kírun nísìn wọ́n á jẹ́ pé gbàtọ́ fẹ́ kírun wọ́n fẹ́ dárò kí tó sẹ́ni ẹ̀ka mẹ́rin ó kì í wùrùwùrù ó tó gbogbogbogbogbò tó forí sọ̀rẹ̀ ó ti parẹ́ ìṣe tó wà láàrin èèyàn yóò wá bẹ̀rẹ̀ sí dùn Bismillahir Rahmanir Rahim tí bá ti ń kí lóhùn nìkan ó ti ti lúkúkúkúkúkúkú ó ti lọ rùkú òní délẹ̀ dáadáa bèmí pé yóò dókè ṣùgbọ́n tó wá dáàrin àwọn èèyàn yóò wá ná tọ̀tọ̀tọ̀ gbogbo ẹ̀ máa rẹ̀ ah ra ìmọ̀ràn kí ọ̀ èsì dáadáa kankan mi o ṣàfihàn torí káwọn èèyàn fi rí ọ ní hmm? kò sí ládàá bẹ̀rẹ̀ o torí ìdí eléyìí kàmá ní amílà amẹ́lẹ́ gbogbo ẹni tó bá lọ ṣiṣẹ́ kan àṣìrọ́ka bí ìbò èrí tó bá fi mú nǹkan míì mo rògún pẹ̀lú mi ọlọ́run kàánà mi ni mo bà rí èmi ọlọ́run ọbọ̀ pábọ́sẹ̀ lọ́dọ̀ ń tọ̀hún àti iṣẹ́ tó ṣe wàá wà lẹ́bí àṣìrọ́k torípò òun lẹ́nu tó ṣe kí ni wàá wà iṣẹ́ tó wá ṣe náà lílẹ̀ bí àṣìrọ́kà yóò máa jẹ́ ti ẹni tó fi mú pẹ̀lú mi ọlọ́run báyìí níbi tó sọ láàyè mí náà yìí pé àníṣe èmi ọlọ́wọ́n ọba mú rọrọ̀ kọjá akẹ́nìkó tó lè kẹ́yìn kọjá akẹ́nìkó tó mú orogún pẹ̀lú èmi ọlọ́wọ́n o èmi ọlọ́wọ́n ọba rọrọ̀ kọjá akẹ́nìkó tó kẹ́ni kẹ́nìkó tó mú pẹ̀lú èmi ọlọ́wọ́n. ọ̀rọ̀ kan tó wá bákan náà a ní nínú àwọn sàrà wọn sẹ̀mí tó Rasulullah sallallahu alaihi wasallam yaqul wọn ìdá jama Allahu al-awwalina wal-akhirina li yawm al-qiyamah li yawmin la rayba fihi níjẹ́ tọ́lọ̀ bá kó àwọn ẹni àkọ́kọ́ àtẹ̀wọn ẹni ìgbẹ̀yìn àwọn tó ti kọ́kọ́ dá lákọ̀ọ́kọ́ ó fi dúró lẹ́nu tọ́lọ̀ ń dá gbẹ̀yìn tọ́lọ̀ bá kó gbogbo àjọ ń gbòmìnira ìsìyà ọjọ́ tí ò sí èléjì ń bẹ̀. dáàmú náà dé wọn láàmú wá gbọ́ ohun kan tí ó máa kùtù mọ̀nkánà fi amẹ́lí ahadan wọn gbogbo ń tó níbi iṣẹ́ kan tó lóun ṣe fọ́lá ọba káyé nínú kọ́yà gba ládàá iṣẹ́ rẹ̀ ń lọ́dọ̀ ní lẹ́ni o fa iná ń lọ à torí yìí agínà ṣúra a ní ọlọ́run ọba yìí rọrọ̀ kọjá tó mú orogún mi tọ́ba ti lè fi sẹ́wọ̀n mo rò dúpọ̀ ọlọ́wọ́ rárá èmi yọwọ́ èmi ẹlọ́wọ́ bẹ àìjọ pín nǹkan pẹ̀lú ẹlòmíì tọ́wọ́ àtẹ̀wọ̀n ẹ báyìí lọ́dà ẹ jẹ́ ká yọ sáájọ ti pín tọ́lọ́wọ́ bá ń bẹ̀ sẹ́ni wọ́n máa kó yòókù lọ ọlọ́wọ́ olóhùn yọwọ́ ń bẹ̀ ni òun òun lè fẹ́ ìtumọ̀ rẹ ni pé gbóṣẹ́ tó ṣe ọlọ́wọ́ ọwọ́ akọ ẹni tó wà fún ọ lẹ́sàn náà ẹni tó torí ẹ̀ sí òun kò rí rẹ̀ kò rí rẹ̀ òun kò ọmọ ibi tó wà torí ìdí eléyìí ẹ ẹja ní lórí iṣẹ́ wa ká má bọ ayé wa. Hm? iṣẹ́ táwọn sọ̀rọ̀ bá máa bẹ́ẹ̀ rù jù sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àfojúwò lẹ́bọ̀ káwọn náà sọ̀rọ̀ torúkọ ẹbọ lágbára púpọ̀ tó bá ti wọnú sẹ ni yọba jẹ ni ó sì léwu púpọ̀ tó fà á ló fi jẹ́ sí wípé ọlọ́wọ́ bá àlejò rá ní inna ṣíríkà eh, la zulmun azim. ayé kan bẹ ó sọ wípé nígbà tí anabi sallallahu alaihi wasallam ń ka ayé fáwọn sọ̀rọ̀ ẹ̀rú àwọn sọ̀rọ̀ ayé wọn. alladina láì yúlùbí súnà máa dá ìmáàna òun bì dólmé àwọn tí wọ́n gé kí àbòsí ọ̀dà papọ̀ mọ́ iṣẹ́ wọn papọ̀ mọ́ gbàgbọ́ wọn. bàtà níbi káyà ẹ̀rú bá wọn sọ wá báyìí pé ah bó làwọn fẹ́ di báyìí táwa ni ò lábòsí tàtúnṣe. gbogbo ọbẹ̀ sí dààmú ànábi wàá rí inú ṣe sí wọn pé kí ló ṣe yín. ayàtọ̀ kàyé náà ní lẹ́rù à ah, èyí tí ọlọ́run sọ yẹn ẹ̀gbọ́ yé mi ìtọ́lọ̀ ń sọ ọ́nbẹ̀ yẹn ni wípé inna ṣíríkà la zulmun azim ẹ gbọ́ ìmọ̀rogún pẹ̀lú òun ọlọ́run òun làbò sí tó tóbi jù tóun sọ fún yìí. mo dá kásàbò sí kankan ṣùgbọ́n èyí tó tóbi jù tọ́lọ̀ ọba àlejò alákòrìlà òun náà lẹ́bọ̀ ká má jẹ́ bọ́ wọnú fẹ́ wa o ká má jẹ́ kẹ́rẹ́ ká má jẹ́ kẹ́ bọ́ wọnú fẹ́ wa torí pé òun náà lẹ̀sẹ̀ tó tóbi jù wájú ọlọ́run ẹ̀sẹ̀ tó tóbi jù wájú ọlọ́run ẹ̀bọ náà ni o tó wá lọ fà á tó fi jẹ́ bẹ́ẹ̀ táwọn náà fi mọ̀ pé ẹbọ ó léwu jù kéèyàn ó dènà sí i ó léwu púpọ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní wípé lè anáwó tẹ̀sí ó ń lè lè máa hàlú kí ìdìrẹ̀ káàlì tí àtọ́ ìsìn ìlà ìyà wọ́n láti fi ẹ̀dá jọ ọba nìyẹn níbi àwọn nǹkan tó sì jẹ́ sí wípé àṣàyàn ni fọ́lọ́run ọlọ́run ọba àdìsọ́lá nìkan lónìí nínú àkọ́kọ́ nìyẹn.

ẹni tí ń lọ jẹ́sìn fún nǹkan ní ṣé tí ń jẹ́sìn fún òun lọ́yẹ kó ṣe ìbádà fún ṣé kò ń lọ́yẹ kó ṣe fún ara tó jẹ́ dúlùmù nìyẹn ọlọ́run fún ọlá làáfíà ọwá jí ọwá lọ dúpẹ́ fún bàbá bàbá o ṣe ohun tó tún ní jí lé ní o bàbá o bàbá o lójoojú bàbá o ṣeun bàbá o tó járí jẹ o o ṣeun bàbá tó mọ ajé o ṣeun tó mọ tó tọjá tà lónìí ajé wo tó tàkẹ́ tó ti kú tipẹ́tipẹ́ ti ń jẹ́ ajé o ti kú tipẹ́ ẹ̀kọ́ máa ń lọ mọ́ ń tàgbó ṣébó ní kò so ebó pokùn so ní àbí ẹbí àdàpè ni pé kò so olú kò so ó so náà ní so kò so ètò ìdí ní lọ́ba ọ̀sùn sì ní obìnrin ni bu pé kò bímọ ẹlòmíràn náà dòdò náà lòun náà dòdò bẹ́ẹ̀ wọn fi ó bínú bínú ó sì di odò ẹ̀hẹ́ lọ bomi rẹ̀ ń pè ní ẹni tó ìbímọ tẹ́ ẹ láà lómi tiẹ̀ ní jẹ́ káyọ̀ ó bímọ ẹ̀ka <laughs> abẹ́rì gẹ ẹni kékeré ò tako làákàyè gẹ torí ìdí eléyìí àwọn èèyàn ń sáàbò sí wọn ọba ọlọ́wọ́n ó ṣe fún yín ẹ wà lọ fún àtàwọn level secondary university ọmọ yẹn wá wọ́n á rówó gidi wọ́n á lóun fẹ́ dúpẹ́ fẹ́ni tó tọ́jú òun nù gbèsè ayé o bàbá náà nẹ́bẹ̀ wá jẹ́ fìlà ìyá náà wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn náà lọ́wọ́ à ń bẹ̀ tí wọ́n bá a dúpẹ́ lóòótọ́ ó dáná báyọ̀ wọ́n jẹun wọ́n jọ ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ kí n tiẹ̀ fi àpìṣe àwọn tó dúpẹ́ fún mi ẹ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tó ní ògo tèmi ẹni tó ní iyì tèmi ẹni tó ní àpọ́nlé tèmi ona náà ni pàjẹ́ ta ni pàjẹ́ ǹtí o àwọn náà ni tàbátàjòkó ní ọ̀gá kan lọ́hùn yẹn wọ́n fi táyì sọ́run bàbá sì wá gbádá tiẹ̀ tó tún fẹ́ fi làtí níbi tí ọmọ yóò gbọ́dọ̀ pẹ̀lú ní nọ́mbà wà nínú inú tí mo gbé sí inú gbèsè ayé ọwọ́ àlọ́ pé ọkùnrin kan tó wò dé táyì níwájú kí ni wọ́n ṣe o a sẹ́rí nígbà tí mo wà ní fàìmẹ̀yà project mi lọ́dún yẹn mo ń mo ní pọ́blẹ́mù kékeré kan but pọ́blẹ́mù jẹ́ bọ́ọ̀lù kékeré pọ́blẹ́mù ńlá ni o torí pé èèyàn lè má gbàgbé lọ́dún yẹn àwọn ni wọ́n sọ̀rọ̀ pọ́blẹ́mù yẹn fún mi tí mo ti parí tán báyìí ẹ̀rí ọlọ́run ti ní kárí jẹ́ torí di eléyìí àwọn ni wọ́n ní gbogbo ògbó tèmi subhanallah bàbá tí tọ́jú rẹ̀ láti gbàtútù wà nínú oyún kò lógo kankan lọ́dọ̀ rẹ̀ kò lápàlẹ́ kankan lọ́dọ̀ rẹ̀ ẹ dákun kí làrò kí àwọn yóò fíìl kí làrò kó rù yá yóò fíìl tẹ̀fẹ́ lórí ìjòkó yẹn bàbá yẹn tẹ yọ ọmọ gbọ̀n bẹ̀ ni pé irú ọmọ òtún wọlé léyìí hàn bẹ́ẹ̀ náà ni wàtí àwọn fún sìkún ọbàdà tó ti rò ọ̀nà ọba tí ń tọ́jú wàá bọ̀ láti jẹ́ yìí kọ́ wá dìgbà tẹ ayẹká kẹsìn káwá dójọ sí fún nǹkan míì kẹ́yẹ ká sẹ̀rẹ́ńdà wa ra fún un pé ọlọ́run ó ṣe wo kájú pẹ́ bọ́lọ́run ọba náà káwá lọ gbé fún nǹkan míì àbòsí ńlá ni àbòsí ńlá ni nínú tó fi léwu ọ̀kan nìyẹn ń nítorí àsìkò wa pẹ̀lú ògbọ́rọ̀ àwọn kata kọ̀ọ̀kọ́ kà wa náà ní ọ̀la ká tó wọn bọ́ sí súrà míì وصلى الله على النبي السلام عليكم ورحمة الله وبركاته